kẹ̀kẹ́ ìkọ́dọ̀ fìlà ìkọ̀sùn kórìíra mọ́mọ́ kọrin kẹ̀kẹ́ ìkọ́dọ̀. mi lólobó. Abdulwasiu Abioye ó fẹ́ ṣàkẹ́dàkùn wá bá ń kí ọmọ mi ọmọ olóríire tí ṣọjọ́ bí lónìí o. Ọmọ oníkókó àṣàgbẹ̀rì. Apọ́ládé Alim Àtàndá o. Bẹ́tẹ̀ ẹ bá ń já má mi kàn bàbá rẹ̀ lóró mi wá bí. Ó ní ìjọ onígbègbè ó gbọ̀njọ̀gbọ̀njọ̀ onílọ́jọ́ bí rẹ̀ mo kí ọ̀pọ̀ ọ̀dù. akọ́ládé kọ̀dá o ọjọ́ ẹ̀tún ti rọ́dún ọmọ lọ́dún yẹra o àlèmàtàndá ń pé wọdún ọmọ dádì kọ́lá ń jẹun ṣàmọ́dún nílé ayé bí. ìpínlẹ̀ Ẹdó ni wọ́n ti bí ààrẹ lọ́mọ Yẹmí Adésùà òkú tọ́jú alẹ́ mi àtàndá ìyá ni wúrà ọmọ nílé ayé mi bàbá mi lẹ́dùnmarè jẹ́ òjò ọmọ nílé ayé. happy birthday to you Ali ọgbọ́n ọdún òsìkú ìyẹ̀dọ́ ọmọ ọlọ́dún ọmọ ọlọ́dún òní dákun máa dàgbà jọgbọ̀jọ máa rọ́ bí ẹnu máa rọ̀ bí òwe. bàbá rẹ̀ àbúwá sí mi ń kí ọ púpọ̀ kí n bá ọ délé ní kí á mọ́ sá. àgbọ̀dá rẹ̀ kọjá jọjẹ́ pẹ̀lú àwọn bàbá tó bí ọ̀hún lọ́mọ. ìwọ lọmọ yẹn aláàbá àwọn ẹgbẹ́ bí ọ̀hún ọmọ amúgbó sọ ọyá ọmọ amúgbó yìí ọmọ adágbọ̀ pàdé mú mọ́ ọmọ òtajà fowó wọlé bàbá tó bí ọ̀hún lọ́mọ. kì í dàwọ́ lòdì ọmọ tọ́jú owó kówó lè wọlé yìí àtọ̀dá ọmọ oníkókó àságbẹ́ orí àtọ̀dá ìwọ lọmọ bí lẹ́jọ́ òye apọ́lẹ́dá ọmọ bójú rọ̀ àtàrà sàṣàṣà wọlé. apọ́lẹ́dá mọ̀dá o ọmọ ìyẹ̀rọ ọ̀yọ́ ọlọ́run níjọ́ parẹ́ máyé ọmọ bílọ̀yọ̀ ará ròdò wa bẹ̀rù ọmọ bílọ̀yọ̀ ọmọ apẹ̀pẹ̀ pọ̀ pẹ̀pẹ̀ pọ̀ níbi ilé ti rí ọmọ onílé àdodo ìwọ lọmọ ẹlẹ́wọ̀n mẹ́ta mẹ́ta ẹ̀rẹ́ ilé ìgùdọ̀ kúkú ẹ̀jẹ̀ òun ègùdọ̀ kúkú ẹsẹ̀ tẹ́lẹ̀ tún ní mímí ògùdọ̀ jálọ́ gbàgbé lágbára ọlọ́run ọba orí ni yóò nídìrú láéláé kọ́lọ́run elédùnmarè bá mi tọ̀mọ́lẹ̀ sọ́nà rẹ títí dọjọ́ alẹ́ gbẹdẹgbẹ ọdọọdún ní lásán lọ́lọ́lọ́rọ́ ọdọọdún ní kọ́ńsó lọ́gbọ̀nlọ́gbọ̀n ọdún onípọ̀dún ká má lè rọ́mọ òbí lórí àtẹ onípọ̀dún jẹ́ àkàndá onífàrọ̀ ló gbà. àbọ̀ládé àbùlálí dákun jẹ́ ọmọ fèyí ṣe lọ bàbá rẹ̀ lóró mi wá ní àbí àwọn tó mọ ìyá yìí ọmọ níṣe. àṣàkẹ́lẹ̀ mi jẹ́ dìjáàtì ní bàbá ayọ̀lá lọ́mí ọlọ́pàá mọ́jọ ọmọ abiṣu dára gbadà fún ọlọ́pàá àfìdíyọ́mẹ́rẹ́. àkọ́tún pọ̀ lórí ewì lọ́dọ̀ tiwa.